ẹ kálẹ́ ní gbogbo ibi tí ẹ ti ní àǹfààní láti mọ gbọ́ wa mo kí wa káàbọ̀ sí orí ètò ọlọ́sẹ̀ ọ̀sẹ̀ wa ìwà ìṣirò ibi tí a ti ń ṣàlàyé ìwé ọ̀jọ̀gbọ́n yẹn ọ̀jọ̀gbọ́n k strud àti dexter booth so pẹ̀lú ògo Ọlọ́run bá a mọ̀ tẹ̀síwájú ní ibi tí a bá ẹ̀kọ́ náà dé ní ọ̀sẹ̀ tó kọjá fún àǹfààní àwa tí a ti ń tẹ̀lé wa lọ so ẹ rí i pé lọ́sẹ̀ tó kọjá ibi tá a gbé dúró òun náà níbo òun náà níbi tí ọ̀jọ̀gbọ́n tó ti ń ṣàlàyé bá a ṣe lè ṣe kí ni o bá a ṣe lè expand the binomial wa so ibi tó ti ń ṣàlàyé bá a ṣe lè expand the binomial wa ẹ rí i pé tá a bá gbàgbé nínú àwọn tá a ti kọ́ sẹ́yìn òun náà ni pé kí ni o tí a ń pè ní binomial wa yẹn ọ̀nà mẹ́ta la lè gbà máa expand ọ̀nà mẹ́ta la lè gbé tàbí ká sọ pé ọ̀nà mẹ́ta so ọ̀nà àkọ́kọ́ òun náà ni pé kí ni o tó bá jẹ́ pé n tó wà ní páwá rẹ̀ tó n tó kéré ni gẹ́gẹ́ bí àpẹẹrẹ ní to power five gẹ́gẹ́ bí àpèjúwe so rí i pé ó kéré a lè lo kíni o a la lè lo Pascal triangle fún so torí pé kò ní nira fún wa láti ya Pascal triangle wa ládẹ́ fi ṣe kíni o láti mọ coefficient rẹ̀ bó la ṣe máa ṣe anita bá ti mọ coefficient Pascal triangle èyí tó ṣe déédéé pẹ̀lú ro five yìí eh, tí ó mọ jẹ́ one five ten ten five one a máa mú àwọn táàmù náà lọ́kọ̀ọ̀kan eh, táàmù alákọ̀ọ́kọ́ yóò mọ bẹ̀rẹ̀ láti power sọta táàmù ẹlẹ́ẹ̀kejì yóò mọ bẹ̀rẹ̀ látòdo ẹni pé tẹ bá ṣàkíyèsí in tó jẹ́ power tó wà lókè àwọn méjèèjì tẹ bá padà rú papọ̀ power ni ó mọ jẹ́ o so nínú ọ̀nà alákọ̀ọ́kọ́ nìyẹn yẹn pẹ̀lú kíni o pẹ̀lú lílo Pascal triangle àṣàlàyé bákan náà ẹ̀wẹ̀ ipe tó bá jẹ́ pé kíni o tí èè bá ṣe pa fẹ́ lo Pascal triangle bóyá power wa tóbi bá ní ìsìn mo ní bíi power twenty bí àpèjúwe báyìí ẹ pé ó lè nira kí n ní máa ya kíni o màá máa ya Pascal triangle mi lórí row twenty kí n tó mọ kíni o kí n tó mọ tí coefficient mi ó jẹ ẹ sọ ajá sí pé tó bá jẹ́ gbà náà a lè ṣe kíni láti láàmú ọ̀nà wa ẹ̀dẹ̀mọ́ gbàgbé nínú ta ti kọ́ sẹ́yìn pé ta bá ní combinatorial coefficient àjọṣe tó yanrantí ó wà láàrin òun àti kíni o ó wà láàrin òun àti Pascal triangle eléyìí tó ń túmọ̀ sí pé tí n bá ní three combination two ẹ rí i pé lájọṣe tó wà láàrin òun àti Pascal triangle ni pé ìyìn bùkátà láti ṣe lo binomial coefficient eh, combinatorial coefficient mi tí a mọ̀ sí three factorial divided by three minus two factorial two factorial kí n tó mọ tí ó jẹ sẹ́yìnpá ṣàlàyé pálí mọ́ láti Pascal triangle wa so kí ni yóò mọ jẹ́ o yóò mọ jẹ́ pé ká lọ wo row three àti kí ni o àti column two Pascal triangle wa nọ́mbà tó bá ṣe déédéé pẹ̀lú rẹ̀ òun náà ni yóò mọ jẹ́ kí ni òun ni yóò mọ jẹ́ ntí ansa wo mọ jẹ́ òun ni yóò mọ jẹ́ ntí ansa wo mọ jẹ́ Ayọ̀mídé eh, mo ti fi ẹ́ ṣe co-host àwọn tó bá dé kó mọ gbé wọn wọlé. so ìjẹ́ tí eléyìí bá yé wa ọ̀nà ìkẹta ó náà ni pé kí ni o a ti mọ̀ a ní tí power wa bá kéré gẹ́gẹ́ bí àpèjúwe five yà la lè lo Pascal triangle fún tó bá jẹ́ pé binomial tó bá jẹ́ pé power àwọn bá pọ̀ ní bá x plus y raised power twenty tó yẹ pé yóò nira fún wa láti lo Pascal triangle a la lè lo combinatorial coefficient bó wà ní tó bá yẹ kó jẹ́ negative integer ńkọ́ tàbó jẹ́ fractional ẹ̀rí pa ṣàlàyé fún wa pé ètò míì tá a lè fi ṣe òun náà ní kíni o òun náà ni látara combinatorial coefficient bákan náà ṣùgbọ́n yóò mọ jẹ́ kíni o yóò mọ jẹ́ fọ́múlà ilé ilé ìta mú wa lọ́sẹ̀ tó lọ tí ń ṣe kíni o ẹ́ tàbá ní one plus x everything raised power n a ní yóò mọ jẹ́ kíni o one plus n x plus n into n minus 1 divided by 2 factorial x squared plus n into n minus 1 n minus 2 3 factorial x cube plus dot dot dot ẹ rí i pé a ṣe kí ni a ṣe lọ́sẹ̀ tó kọjá ṣùgbọ́n lónìí pẹ̀lú ogun ọlọ́ọ̀ba a máa tẹ̀síwájú níbi tí a dé so ní kí o ní frame thirty two ọ̀jọ̀gbọ́n á fẹ́ bẹ̀rẹ̀ kí o ó fẹ́ bẹ̀rẹ̀ ní tí a pè ní kí ní tí a pè ní the general term of the binomial expansion ẹ rí i pé tá bá ní general term kì í ṣe pé àkọ́kọ́ tá a sọ nípa general term lélẹ̀ tá bá ní general term òun náà ni pé tá bá ní formula kan tá a bá ní a bá ní òfin kan òun náà ni pé ká wá mú bí general term kan wá tàbí nǹkan kan tó yẹ pa nílò nọ́mbà ṣùgbọ́n yóò mọ̀ ṣe kí ni o yóò mọ̀ kó àwọn tá à ń sọ òun lákòótán gẹ́gẹ́ bí àpèjúwe ní ìsìn ìgbà tá a fi mọ̀ ṣe kí ni àwọn sequence àti series wa ẹ rí i pé èyí tó gbajúmọ̀ tá a mọ̀ dáadáa náà ní kíni o bá a ṣe máa ń wá last term AP àti GP bá a ṣe máa ń wá last term AP àti GP ẹ rí i pé last term AP àti GP last term òun náà ní pé general term rẹ̀ òun náà wọ́n máa ń pè ní last term tẹ́ bá gbàgbé ẹ pé òun náà ní kíni o eh? A plus N minus one D ẹ rí i pé bóun ni wọ́n ṣe mọ̀ tàbá òun náà ní pé kíni first term wa a ni o so ti yé wa báwọn first term a ni o ṣe mọ̀ pé tá ní linear uh, linear progression tí a dẹ̀ sì mọ̀ sí ap bákan náà òun náà ni táàmù tó jẹ́ pé n tí ó àjọṣe tó wà láàrin táàmù aláwọ̀kọ́ àti táàmù ẹlẹ́ẹ̀kejì àbáwọn táàmù méjì tó tó tẹ̀léra wọn tí a máa ń pè ní kíni a máa ń pè wọn ní common difference mo rò bó ti yọ abáyẹ a máa ń pè wọn ní common difference so òun náà ni pé tí n bá ní first time, mi ń bẹ̀ ṣe àìpé first term ap mi a ni mo fẹ́ ká lè gbáyàyè bí general term yẹn ṣe wá kí ni second time náà òun náà ni pé ká pé common difference mi bá jẹ́ d ajá sí pé second time ó mọ̀ jẹ́ kí ni a plus d mo bó ti yọ abáwọn ọ̀yà third time bákan náà kí ló wọ́n mọ̀ jẹ́ o a plus two d so ti yé báwọn fourth term ńkọ́ a plus three d ẹ eh, kí lẹ ṣàkíyèsí ẹ bá kíyèsí rẹ̀ first term kò ní dí rárá ó dàbí ká sọ pé kí ni o zero d second term kí kó sínú a kí o a plus d mo rò bó ti yà ó pé second term difference kan wọ́n rò mọ́ so tiẹ̀ third term ń kọ́ wọ́n rò difference méjì mọ́ fourth term difference mẹ́ta mọ́ ajásí pé a lè mú òfin alákòótán ìtọ́pẹ̀ ní general term náà náà ni pé end term mí bẹ̀ ní ìsìn ajásí pé end term wa yóò mọ jẹ́ kí ni o end term a plus n minus one dìgbò ipa tí mo pàṣẹ kí ni à ń yọ wọn àkó ní number of term yẹn náà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kí ni gp bákan náà ẹ pé last time tàbí general term gp òun náà ni kí ni ar n minus one so ìjẹ́tẹ́lẹ̀ ẹ bá yé wa a lè mọ àwọn kí ni o a lè mọ Blackstar mú eh, kí ló kọ rẹ wa náà eh, binomial wa a lè mọ tí Blackstar mú tòun náà jẹ kí ni Blackstar mú rẹ ó jẹ ẹ pé lọ́sẹ̀ tó kọjá ní tá ní a plus b raised to power n lákòótán òun náà ni pé kí ni o tí n bá fẹ́ lo combinatorial coefficient láti ṣe lè ṣe ìpín tí ó mọ̀ jẹ́ ni n combination zero tàbí torí àwọn afáǹfààní àtàṣe wa kó mọ̀ fi dàrú òfin ni pé kí ni a ó mọ bẹ̀rẹ̀ láti n àbí sótí ẹbà bí ó mọ bẹ̀rẹ̀ láti òdo a mọ sí àdínkù sí kíni o a mọ sí àdínkù sí n a mọ sàlẹ̀ sí a mọ sàdínkù sí first term tí ń ṣe a wá bíbà yìí a dẹ̀ mọ ṣe kíni o a mọ sí àlékún ti second term ajá sí pélé jẹ a n minus one b raised to power one àbí then plus. Uh -huh. an raised power minus 2b raised power 2, then plus what? an, am I being into a raised to power new. So plus a raised power n minus 2 b raised power 2 then plus a n minus 3 b raised power 3 then plus dot dot dot káwọ pé ó dé kíni ó dórí kíni an minus n ṣàyìn pé tó bá dé final ajásí pé b náà mọ jẹ b raised to power n ọyà lẹ́yìn náà ẹ jẹ́ ká fa àwọn eh, binomial coefficient wa sí eh, combinatorial coefficient wa ajásí pé lẹ́yìn ọmọ jẹ́ kíni n combination zero n combination one n combination two abi, n combination three dórí kíni o dórí n combination n. ẹ rí i pé tẹ bá ṣàkíyèsí dáadáa táwọn lè mú kí ni general term wa because àǹfààní general term ó sì ń báyìí ni pé tí n bá ti mọ general term mi òun náà ni pé wọ́n lè ní kẹ́ mo lè mọ mọ etí coefficient táàmù kí táàmù ọ̀bá àmà tí ó mọ jẹ láì jẹ́ pé mo ṣe túlẹ̀ ṣe pé inú táàmù tẹ́lẹ̀ ni pé tápẹ́ bá fẹ́ find báyà coefficient seventh term ẹ̀bá mo fún wa ní a plus b raised to seventy màá nìkan ẹ fáìndì kí ni o coefficient thirty five times ṣe pé ìtẹ pẹ̀lú ìtẹ gbẹ́ ìtẹ́lẹ̀ ní pé ẹ ṣe tú eléyìí sílẹ̀ bóyá pẹ̀lú Pascal triangle ni tàbí kẹlu binomial eh, eh, kẹlu combinatorial coefficient lẹ́yìn rẹ̀ ẹ wàá ṣe lọ thirty five times bẹ̀ pẹ̀lú àǹfààní general term àbùkátà láti ṣe kíni láti ṣe gbogbo ẹ̀ tán kó tó di pé àmọ́ ti answer wa máa jẹ́ mo bá gẹ́tì ẹ̀ báyìí so ọ̀yà. Oh tábà wo ohun tí mo kọ yẹn ta ló lè mú òfin kan wá. ẹ rántí o bí mo ṣe kọ bí mo ṣe ṣe ti AP àti GP ó yẹ wo AP àti GP yẹn ẹ ò bá ṣe mófin wá a ní first term jẹ́ A second term jẹ́ A plus D third term jẹ́ A plus two D fourth term jẹ́ A plus three D pété bá ṣàkíyèsí òfin rẹ̀ lákòótán ó padà jẹ́ kí ni a n minus d òun náà ni pé kí ni o fourth term difference tá à rò mọ́ jẹ́ ajá sí pé ninety ninth term difference mi ò lá máa rò mọ́ difference d so ti yé so òun náà ni pé term lákòótán ó náà n minus d nípa tí mo wá kọ́ mi báyìí náà táwọn lè sọ ohun ta ọ lè mú jẹ́nà Tamọ́rẹ̀wá Ayọ̀mídé Sowà pẹ̀lú wa. ọ̀dà tí o bá lè sọ ẹ pé tẹ bá ṣàkíyèsí rẹ̀ n tó wà ń n tí ó jẹ́ òun náà ni pé kí ni o ẹ rí i pé táàmù kọ̀ọ̀kan tó ti yá ọ tẹ bá ṣàkíyèsí táàmù kọ̀ọ̀kan ẹ bíi ká ní n combination r n combination r uh eh, -huh, an minus r b raised to power r ṣe ṣàkíyèsí rẹ̀ ẹ pé n tó ń jọ lélẹ́yìí tó jẹ́ pé kí ni o r wà ń bẹ̀rẹ̀ láti zero ẹ pé r àti zero ló ti bẹ̀rẹ̀ àbí ó ń lọ títí títí tí tó fi dórí kíni o tó fi dórí n mo rò bó ti yá báwọn so láfi ní kíni n combination zero ẹ pé tẹ bá ṣàkíyèsí rẹ pẹ̀lú òfin yìí nìsín mo lè mọ ẹ táàmù alákọ̀ọ́kọ́ ẹ pé táàmù alákọ̀ọ́kọ́ náà ní pé ibi tí yín bá ti rí rkn fi wá sí mo rò bó ti yé mi báwọn ajá sí ọmọ jẹ́ kíni o n combination one a n minus one b raised to power one mo bẹ ṣàkíyèsí rẹ so òun náà ní kíni ó ní táàmù yóò fún yín lọ́jọ̀gbọ́n ń try láti ṣe kí ni wọ́n ń try láti ṣàlàyé ní fírèmù yẹn ṣùgbọ́n tẹ bá kíyèsí rs power one yìí àbí nígbà tí r jẹ́ one yìí kí ló ń ṣe déédéé pẹ̀lú táàmù kèlò ló ń ṣe déédéé pẹ̀lú ọ̀yà táàmù kèlò ló ń ṣe déédéé pẹ̀lú ọ̀dà kọ́ má bàa dàrú ṣe pé ńgbà tí r jẹ́ one yẹn ọ̀yà ẹja sùn ìgbà tí r jẹ́ two pẹ̀lú òfin yẹn r jẹ́ two náà ni pé nínú fọ́múlà mi ibi tí n bá ti rí r máa fi two sí i ó náà jẹ́ n combination two uh, an minus two b square tẹ ẹ bá ṣàkíyèsí expand ó ń ṣe déédé pẹ̀lú táàmù ẹlẹ́ẹ̀kẹlò ẹ ó ń ṣe déédé pẹ̀lú táàmù ẹlẹ́ẹ̀kẹlò ó ń ṣe déédé pẹ̀lú táàmù ẹlẹ́ẹ̀kẹta third term ooo ẹ dákun mi mọ̀ bóyá ó yé wa ẹ jẹ́ n fi gègé mi kọ́ so eléyìí ṣe déédéé pẹ̀lú kíni third term ọ̀dà ìjẹ́ tẹ́lẹ̀ ẹ̀ ń bá yé wa ọ̀yà ká pé arúmi bá jẹ́ five ńkọ́ àbí kẹ́kọ̀ọ́ pé arúmi bá jẹ́ three ká pé gbà tí arú bá jẹ́ three gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí arú bá jẹ́ three ọ̀yà ajá sí pé nínú fọ́múlà ibi tí bá ti rí arú màá máa fi three sí yóò máa jẹ́ n combination three uh -huh, a n minus three b raised power three tẹ bá ṣàkíyèsí tí mo kọ yìí ẹ pé ilé ìtàmú wà nìyẹn o first term second term second third term fourth term táwọn eléwo ló ṣe déédéé pẹ̀lú ẹ kó ṣe déédéé pẹ̀lú fourth term ọ̀yà sátúndé mòfin kan yọ ẹ dákun ìyìn tí ìṣirò nìyẹn òní pé ìṣirò yóò bẹ̀rẹ̀ láti nǹkan kékeré tó ti ń bá wọn ẹ wàá gbé lọ sí general lákòótán ọ̀nà ni pé lákòótán ẹ mọ̀ lo arbitrary bóyá bíi element àbí constant fún ẹ pé tá a bá ṣàkíyèsí rẹ̀ nígbà tí aru jẹ́ wọ́n coefficient tá a ní ó ń ṣe déédé pẹ̀lú kíni o ó ń ṣe déédé pẹ̀lú second star ìgbà tí aru mi jẹ́ two coefficient tá a ní ó ń ṣe déédé pẹ̀lú kíni o eh? third term expansion wa ìgbà tí aru mi dẹ́sì jẹ́ three bákan náà coefficient tá a ní òun náà ṣe déédé pẹ̀lú kíni o ó ń ṣe déédé pẹ̀lú fourth term coefficient wa ajá sí pé tí r mi bá jẹ́ n ẹ coefficient rẹ̀ ó mọ̀ ṣe déédé pẹ̀lú kí ni o n plus one stamp níbi expansion wa mo bó ti yé mi báwọn so tí bá tá bá ṣe ní àpadàbọ̀ àbíjà ajá sí pé tí bá fẹ́ find the ninth stamp táàmù ẹlẹ́ẹ̀kan sàn yóò mọ̀ ṣe déédé pẹ̀lú ìgbà tí r bá jẹ́ kí ni o ìgbà tí r bá eight mo bó ti yé mi báwọn yóò mọ̀ ṣe déédé pẹ̀lú ìgbà tí r bá jẹ́ eight bó ni tó bá yẹ pé ẹ́ táàmù kẹwàá ni mo fẹ́ wá ńkọ́ ajá sí pé pẹ̀lú àlàyé tí mo ṣe yẹn tó bá jẹ́ pé táàmù kẹwàá ni mo fẹ́ wá yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú ìgbà tí kíni o yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú ìgbà tí aaru bá jẹ́ nine ọ̀yà tó wáyé pé thirty seven táàmù ni mo fẹ́ wá ńkọ́ yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú ìgbà tí aaru mi bá jẹ́ kíni o thirty six ọ̀yà ìgbà tí aaru mi bá jẹ́ forty one ńkọ́ yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú ìgbà tí táàmù mi bá jẹ́ forty two ẹ dákun mo fẹ́ ká gbọ́ àlàyé yẹn yé dáadáa so mo fẹ́ kágbọ́ àlàyé yẹn di dáadáa àǹfààní àwọn kíni àwọn àǹfààní àwọn ntí ọ̀jọ̀gbọ́n fẹ́ ṣàlàyé nípa àwọn general term àmọ́ ìwúlò rẹ̀ láìpẹ́ yìí ọ̀yà ẹja lọ sí àpẹẹrẹ aláwọ̀kọ́ tí ọ̀jọ̀gbọ́n mú wa ẹ pé tẹ bá ṣàkíyèsí ẹ pẹ̀lú àpẹẹrẹ aláwọ̀kọ́ tọ́jọ̀gbọ́n mú wa yẹn so ọ̀jọ̀gbọ́n ó ní kíni o ó ní ẹja wo example yìí o bóò ni tí n bá fẹ́ find ten times. to find the 10 terms nínú binomial expansion yìí. ẹ rí i pé ẹ gbóríyìn fún ìdí tá a fi gbúdọ̀ ṣe kí ni tá gbúdọ̀ fi mọ general term yẹn báyìí one plus x raised to power fifteen written written in ascending power of x. Uh-huh. Oh yeah. 1 plus s raised to power 15. Ẹ pé ta mọ̀ tẹ́lẹ̀ òun náà ni pé ta bá fẹ́ ṣerú eléyìí nínú ká ló o? Ká Pascal triangle. Só ti yé ta bá fẹ́ lo Pascal triangle ká lo kí ni o? Ká lo ohun tí a mọ̀ sí kí ni? a mọ̀ sí binomial coefficient wa. So ajá sí pé pẹ̀lú ta ti gbọ́ yé nìsín, ìbùkátà láti lo Pascal triangle mi ìdẹ̀sí bùkátà láti lo combinatorial coefficient mi kí ni màá lò màá kàn lo general term mi pẹ̀lú àlàyé tí mo dẹ̀ ṣe lẹ́ẹ̀kan mo ní tó bá jẹ́ pé wọ́n ní a find the fifteenth term ajá sí pé ó mọ̀ ṣe déédéé pẹ̀lú ìgbà tí arúgbá jẹ́ kí ni o tí arúgbá jẹ́ fourteen nígbà tí arúgbá jẹ́ seventeen yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú ìgbà tá a bá fẹ́ find kí ni o eighteenth term ẹ̀dá kan jẹ́ ká dì yẹn mú ajá sí pé tí bá fẹ́ ṣeré eléyìí màá kọ́kọ́ fọ́múlà mi ẹ gbàgbé kí ni fọ́múlà wa general term of binomial expansion una náà ní n combination r uh-huh. oh, yeah. a raised power n minus r b raised power half ẹ dákun ẹ jẹ́ ká dì í mọ́wọ́ ẹ pé mo ti ṣàlàyé rẹ̀ pẹ̀lú ohun tí mo ṣe kíni o ohun tí mo ṣàlàyé lẹ́ẹ̀kan so n combination r a n raised power a n minus r b raised power mo bó ti yọ bá so mo bí ó ti yé wa báyìí so ìjẹ́ tí eléyà bá yé wa tádẹ sí ti mọ̀ bá ṣe mọ̀ ṣe bó wàá ní ṣe mọ̀mọ́ ẹni mi ò kò dàrú in tó jẹ́ páwà yìí òun ni ẹni wa pòròbó ti yé wa báwọn in tó jẹ́ páwà yẹn òun ni ẹni wa ẹ̀rí táàmù alákọ̀ọ́kọ́ yìí òun ni ó mọ̀ ṣe déédéé pẹ̀lú a táàmù ẹlẹ́ẹ̀kejì yìí òun ni b nígbà yẹn pa fẹ́ gbé sínú fọ́múlà àti mọ a àti b àti mọ kíni o àti n ajá sí pé kíni arúmi ọmọ jẹ jẹ nǹkan báyìí pé a mi jẹ one àbí b mi dẹ̀ sì jẹ x n mi jẹ fifteen ajá sí pé kíni arúmi ọmọ jẹ o táwọn lè sọ ní tí arú jẹ bá wọn pẹ̀lú àlàyé tí mo ti ṣe ẹ má gbàgbé tí ẹni wa bá jẹ fifteen ajá sí pé arú ọmọ jẹ kíni o arú ọmọ jẹ fourteen so ti yín bá n n ọmọ jẹ r ọmọ jẹ n minus one so ajá sí pé r ọmọ jẹ kí ni o fifteen minus one ti ń ṣe fourteen gbòòrò bó ti yé mi báwọn so bó ti yé mi báyìí ẹ ẹ mọ bínú mo ti ṣe àṣìṣe ní bíbá yìí o n ó yàtọ̀ sí number of term o ẹ jẹ́ kí n tún kọ r lélẹ́yìn r la wà wọ́n sì ti fún wa ní number of term ẹja fi nǹkan mìíràn ṣe number of term ṣẹ́yìn pé tenth term ni wọ́n fún wa àbí tenth term tenth term àbí pẹ̀lú àlàyé mi tenth term ọmọ ṣe déédéé pẹ̀lú kíni o nine ìgbà tí arúgbó jẹ́ nine mo bó ti yé mi báwọn ajá sí pé nínú òfin tẹ̀lé mú àwọn náà ní pé kí arú yín eléyìí a lè pé ó ṣe kí ni o fọ́múlà tá a kọ yìí pé bóyá ó ṣe déédé pẹ̀lú o r plus one term ìdá kan jẹun tún àlàyé yẹn ṣe tí wọ́n bá ní kẹ́ find the ten term tàbá àbí tàbá ní tenth term ẹ wo àpèjúwe tí mo ṣe ń bí báyìí ẹ pé tàbá wọ bí báyìí ìgbà tá a fi r tó ṣe two ó ń ṣe déédé pẹ̀lú third term ń bí báyìí r two third term ajá sí pé ìgbà tí aruwa bá jẹ́ five yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú táàmù ẹlẹ́ẹ̀kẹlò táàmù ẹlẹ́ẹ̀kẹfà tàbá ní táàmù hundred stamp aruwa mọ̀ ṣe déédéé pẹ̀lú kíni aruwa mọ̀ ṣe déédéé pẹ̀lú ninety nine ẹ dákun sí agbálá èèyàn yìí so òun náà ni mo fi mọ̀ pé kíni mo fi mọ̀ pé aruwa mi bá yóò jẹ́ nine torí ten stamp ni wọ́n ní ká wá ẹ wá gbèsè kíni o ẹ gbèsè nù ẹ question ẹ gbèsè nù solution wa general term ń sìn yóò máa jẹ́ kíni general term will now be what ọ̀yà oh, ibi tí n bá ti rí n màá ma fi fifteen sí mo dẹ̀ ti máa rú mi náà kó jẹ́ nine ajásí pé ọmọ jẹ́ fifteen combination nine ẹ̀hẹ́n kí ni èmi one raised to power fifteen minus nine ẹ̀hẹ́n b ńkọ́ x àbí x raised to power nine ẹ̀ pé tá a bá ṣe síwájú sí kí lélẹ́ yọmọ jẹ́ yọmọ jẹ́ fifteen combination nine one raised to power six S raised to power nine. ṣe pé tá bá ṣe kí ni bá wo fifteen combination nine wa bọ́yẹ bá taba tàbí ẹ ṣe ṣe pé fifteen combination nine máa jẹ́ fifteen factorial divided by fifteen minus nine factorial nine factorial x raised power nine so yẹ bó ṣe jẹ́ x raised power nine torí mo ti mọ̀ pé kí ni o one raised to power nkankan 1 one náà ni ó mọ̀ fún yín kódà one raised power one million one náà ni ó mọ̀ jẹ mo rò bó ti yé báyìí tá a bá ṣe síwájú sí i eléyìí ó mọ̀ jẹ́ kí ni yóò mọ̀ jẹ́ kí ni o fifteen factorial divided uh-huh, uh-huh, uh, by uh, 6 factorial uh, s raised power 9. And 15 factorial multiply uh, divided by uh, 6 factorial. Mi ṣe gbọ́n náà ni pé mọ̀ ṣe 15 times 14 times 13 times lórí bo lórí 6 factorial divided by 6 factorial so that 6 factorial ní ó fi ṣe kí no yóò you se 6 factorial. Ẹgbẹ́ tẹ bá multiply eléyìí I bet you tẹ calculator yín so where 15 combination 9 fifteen combination náà yóò mọ̀ fún wa ní kíni o yóò mọ̀ fún wa ní five hundred and five thousand and five x raised power nine ṣe pé kò nira rárá ṣe pé kò nira rárá so òun náà ni pé kíni ní tá gbúdọ̀ mọ̀ alikọ́kọ́ mo gbúdọ̀ mọ̀ ní ti general term mi ò mọ̀ jẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ òun náà ni pé tí n bá ti mọ̀ ti general term mi ò mọ̀ jẹ́ mo gbúdọ̀ ṣe kíni o mo gbúdọ̀ mọ̀ in tí arú mi ó mọ jẹ bó máa ṣe máa mọ arú mo lè mọ mọ arú láti ibi táàmù tí wọ́n fún wa táyé pé third term ni wọ́n ní ká wá ajá sí pé arú mi ó mọ jẹ two táyé pé ninety nine term ni wọ́n ní ká wá ẹ yọ wọn àkó omi arú mi ó mọ jẹ kíni o arú mi ó mọ jẹ ninety eight ọyà ọ̀jọ̀gbọ́n tí wọ́n sọ oníká tún ṣe eléyìí o oníká gbìyànjú eléyìí o ó ní two minus s divided by three raised to power twelve ó wá ní kíni o find the eighth term. so find the eighth stamp bó láti máa mọ eighth stamp òun náà nira ọyà kí ni ọmọ jẹ ẹ kọkọ kí ni o ẹ kọkọ fọmúlà yín tabataba tí ti fẹ́ kọkọ fọmúlà kí ni èmi ọmọ jẹ ń bí ọ èmi rè o èmi rè o yẹn kọ dáadáa èmi ni o bí ni. ìtọ́ wà lókè yóò ní kíni òun ni n mo dẹ̀ lè mọ ẹrú láti ara eléyìí ajá sí pé a jẹ́ kíni a jẹ́ two b mi jẹ́ kíni o minus x over three so yóò abó ṣe jẹ́ minus x over three torí mo lè kọ́ two minus x over three ṣe pé mo lè kọ́ gẹ́gẹ́ bí kíni o two plus uh-huh, minus minus x over three. ọ̀bù ti so torí ẹ̀ la fi kí ni ó jẹ́ minus so enemy ó jẹ́ twelve kí ni arúmi ọmọ jẹ́ wọ́n ní eight term àjẹsí pé arúmi ọmọ jẹ́ kí ni o arúmi ọmọ jẹ́ seven ẹ dákun sáà ń two hundred times wọ́n ní kẹ́ wá ń kọ́ kí ni arúmi ọmọ one ninety nine ọ̀yà tẹ bá ẹ sínú ẹ general sẹ́yìn pé general ẹ̀ bùkátà láti yá òun náà ni pé n combination r uh-huh, a raised to power what n minus r b raised to power r mo bó ti yé mi báwọn ajá sí pé ibi tí n bá ti rí ẹni màá máa gbé twelve sí ibi tí n bá dẹ̀ ti rí r màá máa gbé seven yóò jẹ́ twelve combination seven two raised to power what twelve minus seven kí ni bí mi o minus s divided by three raised to power what seven mo rò bá agbọ́yé ajá sí pé twelve combination seven tẹ bá ṣe twelve combination seven yín dáadáa tá a bá ṣe twelve combination seven yín dáadáa kí ni ó máa fún wa tàbí ẹja túlẹ̀ yóò jẹ́ twelve factorial divided by twelve minus seven factorial seven factorial so tí yẹn bá wọn eléyìí ọmọ jẹ́ two raised power five times ọ̀yà ẹ mọ̀ fún ọjọ́ ilé yìí ni minus x ó nínú seven three náà nínú seven ajá sí pé eléyìí ọmọ jẹ́ kí ni o minus x raised to power seven divided by no, bó here yé mi so kí ni uh, minus three raised to power seven kí minus three raised to power seven ọmọ jẹ́ ti ọ̀yà àbí ká pé eléyìí minus seven àbí minus x raised to power seven àti fún eléyìí eléyìí ó jẹ́ three raised to power seven so tẹ́ bá ṣe eléyìí ẹ ṣe dáradára ẹ rí i pé ntaamọ ní òun náà ní kíni seven ninety two ẹ bá tẹ calculator yìí twelve factorial tàbí kẹtẹ twelve combination seven seven ninety two ní ọmọ fún wa ẹ dẹ̀ má gbàgbé pé two raised per five two times two times two times two times two so yóò fún wa ní thirty two then multiply by minus s raised per seven kí three raised per seven hm? ẹ bá tẹ̀ sí inú kí ni inú ẹ̀rọ ìṣirò yín so three raised power seven yóò mọ fún mi ní two one eight seven so yóò mọ one two one eight seven ẹ pé tá a bá ṣe síwájú sí multiplication lílé yẹn mọ́ gbàgbé o tá a bá multiply rẹ̀ eh, dáradára so ah, ti Taba multiply rẹ̀ méjèèjì ti numerator a máa ní two five three four four Abi. ẹ lè yẹ̀ divide by two one eight seven so ti Egbe minus yìí what you jẹ́ kíni S raised power seven yorùbá àgbọ́yé yóò jẹ́ series per seven a lè ṣàdínkù rẹ̀ ní lowest term so tẹ́ bá ṣàdínkù rẹ̀ sí yóò jẹ́ two eight one six divided by two forty three x raised seven yorùbá àgbọ́yé báyìí so x raised seven so ìyẹn ni kí ni òun ni coefficient so tí wọ́n bá ní ká wá táàmù yẹn gbogbo táàmù yẹn lélẹ́yìí bẹ́ẹ̀ nínú ìbéèrè mìíràn wọ́n lè má ní ká wá táàmù lásán ẹ̀tọ́ yẹ pé coefficient wọn ò ní àwa ajá sí pé tá a bá ti parí rẹ̀ kí ni coefficient rí ó mọ jẹ́ o arákùnrin yìí ní coefficient yìí ọmọ jẹ ẹ dákun ṣé à ń gbọ́ yé so òun náà ni kíni o òun náà ni ọ̀jọ̀gbọ́n fẹ́ máa sọ so nígbà tí o bá sí béèrè ọ̀yà ẹ jẹ́ á tẹ̀síwájú sí frame thirty seven ok tàbí ká tiẹ̀ tó tẹ̀síwájú sí frame thirty seven ẹ jẹ́ n fún wa ní àpẹẹrẹ kan sí ẹ jẹ́ n fún wa ní àpẹẹrẹ kan sí ọ̀yà ọ̀jọ̀gbọ́n mú ìbéèrè yìí náà wá o. so ẹgbẹ́ tẹ́ bá wo nínú revision exercise yẹn ó ní nínú binomial yìí two minus three over s every series by eight so wọ́n ní ká wá kí ni o fourth term kí n tó ṣe fourth term wọ́n mọ̀ ṣe déédéé pẹ̀lú arúgbó nígbà tí arúgbó jẹ́ three ẹ̀ ṣeun so then p wọ́n ní ká wá coefficient kí ni o the coefficient of s raised by minus four ó yá ẹja ètè ṣe. nítorí fún alẹ́lẹ́ yìí o binomial wa o two minus three divided by x raised by eight láti bí báyìí ajá sí pé kí ni èmi ọmọ jẹ́ pẹ̀lú àlàyé tí mo ṣe lẹ́ẹ̀kan èmi ọmọ jẹ́ two ẹ ṣeun kí ni b mi ọmọ jẹ́ o minus three divided by x ẹni mi náà jẹ́ kí ni eight ajá sí pé kí ni arú ọmọ jẹ́ wọ́n fún wa ní fourth term kí ni arú mi ọmọ jẹ́ báwọn arú ọmọ jẹ́ three ẹ dákun ṣe à ń dè arú ọmọ jẹ́ kí ni o. arúmọ̀ jẹ́ three arúmọ̀ jẹ́ three arúmọ̀ so tó bá fifth term wọ́n ní káwá ń kọ́ arúmọ̀ jẹ́ substitution so òun náà konidi kí ha n combination r a e raised power n b raised power n minus r emobinu a raised power n minus r. n minus r b raised to power r ó oh, yá tẹ́ bá ṣe síwájú ńkọ́ yóò jẹ́ eight combination three mhm. kí ni èmi two raised to power ẹni mi ńkọ́ eight minus three b raised to power what b raised to power three yóò jẹ́ eight combination three àdẹ̀tìmọ̀ b náà ẹ̀ mọ́ b mi náà wọ́n ti fún wa pé b jẹ́ kí ni minus three divided by s minus three divided by s raised to power three so you máa get two raised power five times eh, eléyìí ọjọ́ minus twenty seven so you must say jẹ́ minus twenty seven minus three raised power three that's three times three times three so three. so three times three times three Oh yeah. so eh, tí n bá ṣe síwájú sí nǹkan so ẹ rí i pé eléyìí náà máa jẹ́ kí ni s raised power three eh, mo dẹ̀ mọ̀ pé eight combination three mi tẹ̀ bá tẹ calculator yín yóò mọ̀ fún wa ní fifty six tàbí ẹ bá ṣe síwájú sí tó ti yé yóò mọ̀ fún wa ní fifty six times thirty two times minus twenty seven divided by x three ẹ rí pé descending power ni so eléyìí ọmọ jẹ́ kí ni minus forty eight three eight four tẹ bá multiply gbogbo numerator yẹn divided by x raised by three so nǹkan kan tí mo fẹ́ ká gbọ́ yé mi báyìí wọn náà ni pé kí ni tí wọ́n bá ní descending power ajá sí pé táàmù x yẹn denominator ni ó mọ wà lámọ̀ ni tàbí kakọ báyìí minus four eight minus four eight four uh, three eight four. x raised to power minus 3. So a máa ń pélé ní kíni descending powers of x tó ti yé mi báwọn kápẹ́ coefficient fourth term ni wọ́n ní ká wá ń sìn so mo ti mọ̀ ń sìn gbóhùn ní kíni o òun náà ni minus. ẹ má bínú ẹ̀rọ múná lọ kò súnmọ́ wa kò pé kò pé one hour mọ́ so four minutes òun náà ni ó sì wà ní tó fa nìyẹn four minutes náà ni ó wà ní tó fa nìyẹn. so ibi tá a dé kó tó di pé kí ni o kó tó di pé ẹ̀rọ náà múná lọ so òun náà ni bá a ṣe lè wá fourth tamu arákùnrin tí wọ́n fún wa lẹ́ẹ̀kan yẹn ẹ jẹ́ kí n share screen mi padà so mo lérò pé a ti ń rí àpàtì mi padà bí so òun náà ni pé a fẹ́ ṣe kí ni o a fẹ́ wá padà ẹ ló ṣe ti ń rí screen mi padà báwọn. Hello. Okay, again, share so ẹ rí i pé tá a bá ṣàkíyèsí ibi tá dé ìbéèrè eléyìí tá ṣe tán òun náà ni ìbéèrè eléyìí tí ọ̀jọ̀gbọ́n so èyí tí wọ́n mú wá lẹ́yìn rẹ̀ so bó ti yá báwọn so èyí tí wọ́n mú wá lẹ́yìn rẹ̀ tí ìbéèrè kejì sọ pé kí ni òun náà ni wọ́n fún wa ní two minus three x divided by x everything raised power eight so níbí báyìí wọ́n á ní ká wá kí ni o wọ́n ní ká wá coefficient x raised per minus four so ibi tọ́kàn wọ́n mọ̀ lọ ni pé tó bá ní coefficient x raised per minus four mo dẹ̀ ti mọ̀ pé a mi two ni àbí mo ti mọ̀ pé b mi minus three over x ni àbí wọ́n ti fún wa ní n wa kó jẹ́ eight ajá sí pé in tí ó mọ̀ fún mi ní eh, okay ta a ti mọ̀ general formula wa náà kó jẹ́ kí ni n combination r pẹ̀lú àlàyé. -huh eh, a raised power n minus r b raised power r. àjẹsípé tí ó mọ tí ó mọ sọ bóyá a máa ní s raised power minus four yẹn àbá ní ní òun náà ní kí ni òun náà ní arúmi so òun náà ní pé kí ni arúmi gbúdọ̀ jẹ́ four débi wípé tí n bá ti padà gbé four sí kí ló kọ rẹ̀ ń bíbá yìí o tí n bá ti padà gbé four mi sí bíbá yìí pé minus three divided by s raised power four màá máa ní s raised power four bákan náà mo rò bó ti yé mi báwọn àjásí pé kí n tó lè ní arúmipó jẹ́ fọ́ pẹ̀lú àlàyé tí mo ṣe kí ni táàmù táàmù kelo láàmú fi wá yẹn àmọ́ wa táàmù ẹlẹ́ẹ̀karùn-ún ẹ mọ̀jà gbàgbé pẹ̀lú àlàyé tí mo ṣe kọjá òun náà ni pé kí ni tí wọ́n bá ní ká find tí wọ́n bá ní ká find the sixth term sixth mọ̀ ṣe déédéé pẹ̀lú ìgbà tí arúmi bá jẹ́ five tí wọ́n bá ní ká find the hundredth term yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú ìgbà tí arúgbá jẹ́ ninety nine tí arúgbó bá jẹ́ ninety nine ajá sí pé yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú ìgbà tẹ́ bá fẹ́ find the king hundred stamp ọ̀yà tá a bá lo àjọṣe yìí síbẹ̀ so ajá sí pé máa ma ní kí ni o ọ̀yà n combination r kí n combination r mi ó jẹ báyìí mo ti mọ ẹni mi pé ó jẹ eight combination four a power a mi jẹ two ni o two ni o ẹ jẹ nǹkan so a ní two raised power eight minus four kí ni b wà o gbogbo arákùnrin so minus three divided by s everything raised to four mo rò bó ti yé mi báwọn ẹ pé tẹ bá ṣàkíyèsí rẹ x yóò padà gba kí ni x yóò padà gba four yóò máa jẹ eight combination four uh-huh. two raised to four minus three raised to four yóò mọ jẹ eighty one so yóò yà bó jẹ eighty one minus three times minus three times minus three times minus three ẹ dẹ̀ mọ́ gbàgbé tí negative number tó bá lọ raise to power even positive la mọ̀ ni bó ṣe wò kó jẹ́ so tiye ṣùgbọ́n tó bá yẹ pé negative number ló lọ raise to power um, tó bá yẹ pé positive number àti negative number táwọn méjèèjì bá raise to power even a mọ̀ get kíni a mọ̀ get positive number so tiye mi báwọn bẹ̀tọ́ yẹ pé negative number bá lọ raise to power odd negative ni ó mọ̀ fún wa so torí ẹ̀ mo fi mọ̀ pé eighty one ni ó jẹ́ Eh, so ajá sí pé lè yọ jẹ́ eighty one divided by x raised power four òròbó ti yé mi báyìí kí ni ọmọ ọjẹ tẹ bá ṣe síwájú sí o tẹ bá tẹ calculator yín eight combination form. mi tàbí tẹ bá ṣe yóò mọ̀ fún mi ní kíni yóò jẹ́ seventy multiply by sixteen multiply by eighty one multiply by x raised power minus four so ṣe àgbẹ̀ mo ní descending order a lè gbé wá sókè tá a bá multiply mẹ́tẹ̀ẹ̀ta yóò mọ̀ fún mi ní kíni o ninety seven zero seven two zero x raised power minus four kí ni wọ́n dẹ̀ ní á wá wọn ò ní á wá gbogbo táàmù ṣùgbọ́n ní ká wá kí ni coefficient táàmù yẹn so ajá sí pé coefficient yẹn ó mọ jẹ́ kí ni ninety thousand seven hundred and twenty ẹ dákun ṣé a ti mọ ìyàtọ̀ tó wà láàrin méjèèjì báyìí so tó bá ní kẹ́ find the coefficient gbogbo tẹ bá get nígbà tẹ bá ṣe kí ni o tẹ bá gbé àwọn paramita yín sínú fọ́múlà yín tán ẹ wá ṣe ẹ yọ ẹ yọ àwọn coefficient yẹn kúrò ńbẹ̀ kò ní nú ẹ̀sìn kò ní ní ẹ̀sìn nínú pẹ̀tọ́ àìpé táàmù wọn ni kẹ́ wá òun náà ni pé kí ni lẹ́yìn tẹ́ bá ti gbá àwọn paramítà síbi fọ́múlà yẹn gbogbo tó bá jẹ́ ànsà yẹn o òun náà ni ó mọ kí ni òun ni ó mọ jẹ́ yẹn òun ni ó mọ jẹ́ yẹn jẹ́ tẹ́lẹ̀ yẹn bá yẹ wa tí ó dẹ̀ sí ìbéèrè á bọ̀ sí fírèmù eléyìí tó kàn so fírèmù eléyìí tó kàn ẹ̀ pé tẹ́ bá ṣàkíyèsí nínú ìwé yẹn fírèmù thirty seven so nígbà tá a ti ṣe exercise yẹn tán ọ̀jọ̀gbọ́n fẹ́ mọ̀ ṣàlàyé sigma notation sigma notation àwa tá a bá ti ń ṣe ìṣirò dáadáa ẹ rí i pé kéésò ni láti bá rú nǹkan báyìí pàdé o so tó bá ní sigma so ti yé wa báwọn ẹ rí i pé tá a máa ń lò fún lọ́pọ̀lọpọ̀ ọgbà òun náà ní kíni òun náà ní sum òun náà ní òun náà ni sum tá a bá gbàgbé ṣe pé tá a bá fẹ́ fún wá mìíní wa wọ́n máa sọ pé summation xi divided by n òun náà ni pé káàró gbogbo àwọn ẹyin tó jẹ́ x fálù data tí wọ́n fún wa yẹn káwá divide ẹ̀ pẹ̀lú n so káwá divide ẹ̀ pẹ̀lú n so ká divide ẹ̀ pẹ̀lú n mo rò ti yẹ báyìí so ilé ẹ̀ ni bá ṣe mọ̀ ṣe so bó wá ni a ṣe fẹ́ mọ lo sigma notation yìí kí dẹ́ẹ̀sì ni ọ̀jọ̀gbọ́n fi mú kí ló kọ rẹ̀ yìí wá sigma notation yìí wá òun náà ni pé instead tá a fi mọ kọ́ lọ́nà gígùn báyìí pé a plus b n mọ jẹ àlàyé iwájú òun ni n combination zero ilé yóò látòrí n bí plus n combination one n raise what àlàyé raise àní ọmọ dínkù pẹ̀lú ọ̀kan ilé ọmọ àmọ́ sàlẹ́sì eléyìí pẹ̀lú ọ̀kan àbí mo bó ti yé máa so plus n combination two uh-huh, an minus two b raised power two àti ṣe eléyìí lọ́sẹ̀ tó kọjá o so òun ló fún wa ní general term wa general term yẹn ni pé ká ro gbogbo àwọn eléyìí papọ̀ eléyìí tá a ṣe nínú kíni nínú àpẹẹrẹ tó kọjá a ní general term yẹn ni pé kò nídìí ká ha yóò mọ jẹ n combination r pẹ̀lú bí mo ṣe mú wa Uh-huh. A raised power what? N minus R B raised power R. Nígbà tó jẹ́ pé general term ni òun ni pé ó máa ń ju àwọn táàmù yẹn lọ́kọ̀ọ̀kan. Ṣé ẹ pé mo ṣàpèjúwe rẹ̀ pé tá a bá ní kí ni last term AP tó jẹ́ A plus N minus 1 D. Ibi tó ti wá náà ni pé ìgbà tá ní first term wa kó jẹ́ A tí second term jẹ́ A plus D tí third term jẹ́ A plus 2 D. Ajá sí pé n ta fi lè mú òfin yẹn yọ òun náà ni pé kí ni? Kí end term ọmọ jẹ́ a plus n minus one d second term jẹ́ a plus d a plus one times d third term jẹ́ a plus two d a plus two times d a plus two times d òun náà ni pé three minus one òun ni pé fifty six term ó máa jẹ́ a plus fifty six minus one d so ajá pé n term ní general term náà máa jẹ́ kí ni a plus n minus one d mo bó ti ń bá la fi mọ general term ilé ajá pé tá a bá fẹ́ kọ́ expansion yìí ní sigma form yóò máa jẹ́ kí ni summation uh n combination r ṣe ń pé fọ́múlà tó ṣe kí ni tó ń mú àwọn eléyìí wá nù an minus r b raised per r pẹ̀lú àlàyé tí mo ti wá ṣe síwájú ta ó lè sọ tí r mi jẹ́ báwọn níbo ni r wa ti máa ń bẹ̀rẹ̀ r wa máa ń bẹ̀rẹ̀ látòdo so ti ẹ pé tẹ bá ṣàkíyèsí Pascal triangle náà r wa níbo ni r ti máa ń bẹ̀rẹ̀ r máa ń bẹ̀rẹ̀ láti zero la fi ní kí ni ro zero ro one ro two ro three ro four ro five so tiye ó dẹ̀ parí sí n so ilé yẹn ni kí ni ilé ni sigma notation wa ilé yẹn ni sigma notation wa ó náà ni pé yóò mọ̀ fún wa láǹfààní láti jẹ́ pàṣẹ kí ni o a mọ̀ kọ àwọn táàmù yẹn so a mọ̀ kó wọn lákòópọ̀ ó dàbí ìgbà tá à ń ṣe factorial náà ni ṣe é pé factorial náà dà gẹ́gẹ́ bí àmì tá a fi ń ṣe kí ni o tá a fi ń gé ká máa multiply number láti ibi tó ti bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àdínkù rẹ̀ lórí one so bí tá a bá ní seven factorial ṣe pé tá a fi dínkù ni pé seven times six times five times débi ẹ tó fi dórí one mo bó ti yàrá yẹn so iṣẹ́ yẹn náà ní kíni sigma notation yẹn ń ṣe ọ̀yà ọ̀jọ̀gbọ́n á ní kíni o nínú àwọn àǹfààní tó wà fún sigma notation yìí òun náà ni pé a lè rí àwọn properties combinatorial coefficient wa ń bẹ ẹ pé tá bá gbàgbé nínú àwọn property eléyìí tá a ti kọ́ ẹ síwájú òun náà ni pé tí n bá ní kíni tí n bá ní n combination n kí la ní yóò mọ jẹ nínú àwọn property tá a ti kọ́ sẹ́yìn yẹn a ní yóò mọ jẹ wọn n combination n tàbí n combination zero a ní yóò mọ jẹ wọn a dẹ̀ proof ẹ̀ ní ọ̀sẹ̀ tó so nínú àwọn nǹkan mìíràn léyìí tí a ti mọ̀ náà ni pé kí ni tí n bá ní n combination r plus n combination r plus one kí la ní yóò mọ jẹ o N plus one combination R. Ṣé combination R àbí combination R plus one? Òun délé ẹ wo ṣe pé àti bíi Pascal triangle náà ni wọ́n ti ṣe kíni. Wọ́n ti mú kílò kọ́ rẹ̀ Ṣe pé àti Pascal triangle náà wọ́n ti mú wá. So òun náà ni pé tí n bá ní one plus one R plus one náà. Ṣe pé tí n bá ní one one one one two one àbí ro zero lélẹ́yìí row one lélẹ̀ row two dash lélẹ̀ ṣe ẹ̀ pé row two lélẹ̀ náà ajá sí pé tí n bá ní two combination zero mo rò bó ti yẹ bá then plus two combination one òun náà ni pé row two column zero alákọ̀ọ́kọ́ ilé àti row two column one ilé ẹ̀ ẹ́ pé yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú kíni ìròpọ̀ àwọn méjèèjì mo rò bó ti yẹ mi báwọn la fi ní kíni o hmm? la fi ní n plus one òun pé àti mọ ní kíni rú ẹlẹ́ẹ̀kẹta báwọn ṣe ń pé tábà rú méjèèjì papọ̀ ní tí mò ń sọ lélẹ̀ ẹ jẹ́ kí n kọ́kọ́ pé ẹ jẹ́ kí n kọ́kọ́ kó pé báyìí ẹ jẹ́ ẹ jẹ́ á generate mìíràn ṣe ń pé tábà generate sítáàmù mìíràn báyìí ilé ọmọ jẹ́ one one three three one tó ti ń bá wọn ẹ̀hẹ̀ ṣe ń pé ro two lélẹ̀ báyìí ro three lélẹ̀ yìí náà so tí n bá mú eléyìí tí ń ṣe déédéé pẹ̀lú two column zero ṣe àgbẹ̀ṣe pẹ̀lú two column zero plus two column one òun ni pé row two náà mò ń mú ṣùgbọ́n column zero ni column one lélẹ́yìí ẹ ta ló ń fa kíní ẹ mọ́ fa so ọ̀yà ẹ rí i pé tí yóò mọ̀ fún wa òun náà siri siri yìí nọ́mbà yìí wá wà ní row ó wà ní row column kò lọ mú à gbogbo ti yá so ibẹ̀ ni wọ́n ti fa òfin eléyìí yọ pé n combination r plus n combination r plus one is equal to n plus one combination r plus one kí lọ́jọ̀gbọ́n fẹ́ mú wa so ọ̀jọ̀gbọ́n wa fẹ́ ṣe kí ni ó ń fẹ́ tún prove àwọn inú àwọn properties àwọn ẹwà eléyìí tó tún wà fún combinatorial coefficient inú àwọn ẹwà tó wà fún combinatorial coefficient tó fẹ́ ká dì mú òun náà ni pé tí n bá ní summation sigma mi yìí raised power n n combination r to raised power n ni ó mọ̀ fún wa sagbala yẹ èrè ṣe àgbẹ̀ nínú àwọn ẹwà tó wà fún Pascal triangle tá a ṣe ń gbà yẹn òní pé tá a bá ní one one one one two one one three three one kí la ní àwọn ìròpọ̀ ròyìn ọmọ jẹ́ ta ló lè ta ló lè ta ló rántí tí ó sọ fún kí ní ìròpọ̀ kí la pé pé àwọn ìròpọ̀ rose yẹn kí la ní ọmọ fún wa. 哎呀！杀人凶手！杀人凶手！ Hmm? òun náà ní pé kí ni yóò mọ fún wa so ti ṣe pé wọn à ní o two o four lélẹyìí wọn ṣe déédéé kí ni two raised power zero two ṣe déédéé kí ni o two raised power one two ṣe déédéé two raised power two so two ṣe déédéé two raised to power two. maọbụ get your buyers so eléyìí náà ṣe kíni o ó jẹ́ eight ń ṣe déédéé two raised power three ó ṣe déédéé two raised power three báyẹn so ìgbà tá ti gbọ́ yé báyẹn ìtumọ̀ eléyìí ni pé tábàrò coefficient eléyìí náà papọ̀ tábàrò àwọn coefficient àwọn táàmù yẹn papọ̀ yóò mọ̀ fún wa ní two raised to power n yóò mọ̀ fún wa ní two raised to power n so two raised to power n wà ṣe déédéé ìṣe déédé pẹ̀lú kíni ẹ̀ta mu taba ní power two bẹ́ẹ̀ two raise power zero two raise power one two raise power two so mi mọ̀ bẹ́ẹ̀ agbára èèyàn yìí òun náà ní pé taba ro àwọn coefficient yẹn pé bá a ṣe ro àwọn coefficient yẹn ó fún wa ní kíni o power two so taba ro papọ̀ nígbà yìí ó fún wa ní power two so bó ló ṣe á jẹ bẹ́ẹ̀ òun náà ni ọ̀jọ̀gbọ́n náà fẹ́ so ọ̀yà bó la ṣe lè proof ẹ̀ mo ní r is equal to zero. Uh -huh n combination r is equal to 2 raised power n. n combination r is equal to 2 raised power n. kí ni ọmọ jẹ́ báyìí? nínú ọ̀nà tí mo lè gbà proof ẹ̀ òun náà ni pé ẹjẹ́ kọ́kọ́ kọ fọ́múlà mi náà. mo ti mọ̀ pé tọ́ ẹgbẹ́ tí n bá ní a plus b raised power n nínú general term tí mo ní òmò fún wa òun náà ni summation r is equal to zero to n n combination r tàbí a raised power n minus r b raised power r mo rò bó ti ń bá wọn so ọyà tí a àti b mi tí wọn bá jẹ wọn nǹkan òun ni pé ibi tí bá ti rí àti bí kéwìn fi wọn sí ajá sí pé ọmọ jẹ kí ni tàbá bíbá yóò jẹ one plus one raised power n summation r is equal to zero to n so ti yẹ n combination r one raised power n minus r one raised power r ṣàlàyé lẹ́ẹ̀kan pé any number tí wọ́n bá eh, eh, wọ́n raise for any number àní yóò mọ̀ fún wa ní one ajá sí pé àwọn méjèèjì yìí wọ́n àní yóò mọ̀ jẹun yóò máa jẹ summationary is equal to zero raise for n n combination r times one kí ló wá fún wa lélẹ̀ yìí kí ni one plus one lè yóò jẹ two raise for n ajá sí pé a lè sọ a lè kó lákòótán láti bẹ̀ pé kí ni summation r is equal to zero raise for n n combination r is equal to two raise for n so is equal to tourist power n, so ìyẹn ni kíni ìyẹn ni greek kí ló kọ ẹ òun náà ni pé nínú àwọn ọ̀nà tá a lè gbà máa fi ṣe rántí àwọn tá mẹ́ta wá sẹ́fẹ́ mọ kó wọn lẹ̀ lọ́yọ̀ kọ̀ọ̀kan òun náà ni pé tí n bá fẹ́ expand ẹ̀ àkàngbé sínú formula summation r is power zero to n n combination r a is power n minus r b is power r so b is power r mi mọ̀ báyà ní ẹni tó ní béèrè kan àbí ìbéèrè mìíràn so nígbà tí ìyẹn ti yé wa so ẹ jẹ́ ká bọ́ sí frame eléyìí tó kàn so frame tó kàn tó jẹ́ frame thirty eight so general terms òun náà ni ọ̀jọ̀gbọ́n fẹ́ ṣe kí ni ló tún fẹ́ tẹ̀síwájú àlàyé rẹ̀ so wọ́n ní ó dáa ẹ àmọ́ pa lè ṣe kí ni o a lè wá general term bá àwọn táàmù kan tí wọ́n bá fún wa gẹ́gẹ́ bí àpèjúwe tí bá ní two plus four plus six plus eight tó ti yé ṣẹ̀ǹpa lè mọ tí general term eléyìí ọmọ jẹ́ bó la ṣe lè mọ tí general term eléyìí ọmọ jẹ́ òun náà ni pé àjọṣe tó wà láàrin àwọn méjèèjì yìí nísìnyí pé kí ni o wọ́n fi two multiply àwọn term yẹn lẹ́yọ kọ̀ọ̀kan nígbà yẹn pé even number lélẹ́yìí àjásíkẹ́ ọ̀nà tí wọ́n fi mi eléyìí náà ni pé kí ni o one times two two times two three times two four times two mo dẹ̀ sọ fún wa pé general term ní ọmọ jẹ́ kí ni end term pé òun ni pé ká kó lákòótán kí ló wọ́n máa jẹ́ kí ni o yóò mọ̀ jẹ́ n times two tí n ṣe two n ajá sí pé general term ilé yóò mọ̀ jẹ́ kí ni o two n mo rò bó ti yé so general term yẹn yóò mọ̀ jẹ́ two n tẹ bá ṣe láṣẹ tán kọ òun náà ni pé ká pé sọ́ọ̀mù ilé ìta kọ́ mi a lè sọ pé sọ́ọ̀mù ìsìkọ́ tó two n ibo ni arú ti wá ṣé zero ni àbí one ẹ pé tẹ bá fi zero sílẹ̀ yìí pé tàbá ní sorry enemy tí bá kọ pàtì zero ló ti bẹ̀rẹ̀ ṣe ń pé tí ìgbà tí ẹni bá jẹ́ zero two times zero zero ni ó mọ̀ jẹ́ eléyìí ò dẹ̀ fún wa ní tàbálà ọkọ ajásí pé one ni ẹ mọ̀ ṣàkíyèsí bí tóun náà ti bẹ̀rẹ̀ báyìí so eléyìí ò mọ̀ jẹ́ one ọ̀yà so lórí ibi kíni o lórí ibi tó dé bóyá ẹni ló dé tàbí ibi tó dé ajásí pé tó wáyé pé seven ló dé òun náà ni pé mo fẹ́ mọ̀ seventh star mu mi first seventh star mu mi ṣe ń pé wọ́n jẹ́ kíni màá máa ṣe ìgbà tí ẹni mi bá jẹ́ one yóò mọ jẹ́ two times one two plus ìgbà tí ẹni mi bá jẹ́ two ibi tí n bá ti rí ẹni kẹ́ two sí two times two yóò jẹ́ four then plus ìgbà tí ẹni mi bá jẹ́ three two times three eight plus ìgbà tí ẹni mi bá jẹ́ kíni o hmm? ìgbà tí ẹni bá jẹ́ four yóò mọ jẹ́ sixteen àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so òun nìyẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni odd kí ló kọ ẹ̀ bákan náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni odd eh, numbers bákan náà bó ni ti bá nírú eléyìí ńkọ́ tí mo dẹ̀jú fẹ́ ṣe kí ni o tí mo fẹ́ kọ táàmù mi fún mo ní one plus three plus five plus seven plus nine ọ̀yà táwọn lè sọ tí táàmù yẹn ó jẹ báyìí. Hmm? táwọn lè mú òfin tá a fi mọ̀ ẹ pé odd number lélẹ̀ one three five seven sótìyé. So, inú òfin tí mo fi lè mọ ọmọ odd number a máa sọ pé nọ́mbà kan bá jẹ́ nọ́mbà kan jẹ́ odd tó bá ipa lè kọ ní two n plus one mo rò bó ti yé mi máa nígbà àgbà tá a bá lè kọ ní two n plus one eh, because eléyìí two n even. fún ni ṣe àìpé pé ifun nọ́mbà náà ní nọ́mbà tí ó lè lọ títú ó lè lọ́nu rẹ̀ so òun ni pé tí bá ti ro ọyọ kan mọ́ kò ní jẹ́ ifun mọ́ ọdún ni ó mọ̀ jẹ́ mo rò bó ti yẹ abáyẹn kò ní jẹ́ ìfún mọ́ ọ́ọ̀dì ni ó mọ̀ jẹ́ so òun náà ni pé one plus three plus five plus seven plus nine so báyẹn ọ̀yà so mo á lè kọ ilé yìí báyìí yóò mọ̀ jẹ́ summation mhm. two m plus one ṣe pé tí n bá fi zero sí eh, ibo ni ẹni mi ó ti bẹ̀rẹ̀ nsìn ṣé one ni ó ti bẹ̀rẹ̀ àbí zero ẹja ṣe lọ́wọ́ kọ̀ọ̀kan ṣe pé tá a bá fi zero sí ilé ó jẹ́ two times zero zero plus one ẹ̀ bó jẹ́ one àbí sótíyé ajá sí pé zero ló ti bẹ̀rẹ̀ ẹ̀ ní bẹ̀rẹ̀ ilé láti wọn àmọ́ torí tí n bá fi one sí ṣe àpé mọ̀ jẹ́ two times one two plus one three kò ní take care táàmù alákọ̀ọ́kọ́ yìí mọ́ mo rò bó ti yé mi báwọn so ìyẹn ni formula mi yóò mọ̀ jẹ́ so ọ wá léde kìíní yóò mọ̀ dórí n so yóò mọ̀ dórí n bẹ́ẹ̀ ká pé wọ́n ní four seven times ní ká wá ajá sí pé yóò mọ̀ jẹ́ kí o summation n is equal to zero eh, up to seven two n plus one so two n plus one eléyìí tí wọn á jẹ kí ni o ẹ two times one plus two times one plus one so plus ìgbà tó bá jẹ zero ìgbà tó jẹ one ìgbà tó jẹ two ìgbà tó jẹ three àti ìgbà tó jẹ four àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so pẹ̀lú ògo Ọlọ́run bá torí pé àkókò ti lọ so bíbá yìí ni a ti mọ dúró ní alẹ́ tẹni so níta kọ́ lé ní òun náà ni pé kí ni o nípa general term a sọ fún wa wípé general term nínú àwọn ìwúlò rẹ̀ ó ní pé a lè fi mọ coefficient táàmù eléyìí tá à ń ṣiṣẹ́ lé lórí a lè fi mọ coefficient táàmù tá à ń ṣiṣẹ́ lé lórí a dẹ̀ sì fi lè mọ in tó wà ní táàmù yẹn gangan bí a nìsí wọ́n fún wa ní one plus s wọ́n ní ká wá one plus s raised power hundred wọ́n á ní ká mọ tí fifty táàmù ó mọ jẹ́ mo ní àbùkátà láṣẹ kí ni láti ṣẹ̀ mọ́ expand ẹ̀ mọ́ kí láà ṣe o òun ni kama a general formula wa kí dẹ́ni general formula wa n combination r uh-huh. so ọ̀yà a raised power n minus r b raised power r a dẹ̀ sì máa mọ r láti ibi táàmù tí wọ́n ní ká wá ẹgbẹ́ nísìnyí wọ́n ní ká find the seventy eight term just pé seventy eight term yóò mọ ṣe déédéé pẹ̀lú ìgbà tí arúgbó jẹ́ seventy seven so ti n bá wọn táyé seventy seven term wọ́n ní ká wá yóò máa ṣe déédéé gbà pẹ̀lú ìgbà tí arúgbó jẹ́ seventy six tó ti a fi sí báyìí adẹ̀túnkọ́ nípa Greek uh, notation, sigma notation náà so òun náà ni pé kí ni o hmm? one a plus b raised by n tàbá fẹ́ dára láàmú láti mọ̀ ṣe lọ́yọ̀ kọ̀ọ̀kan yóò mọ̀ fún wa ní kí ni o summation n is equal to uh, r is equal to zero to n má bínú. ẹ má bínú ìmọ̀ tó fi gbélé wa ṣàtìrí screen mi padà. Okay, so òun náà ní pé kí ni yóò jẹ r super zero r super zero up to n mm-hmm. n combination r a minus r b raised per r so pẹ̀lú ògọ́lọ́mba bíbá ilá mọ̀ dúró si ni alẹ́ tòní so ni ọ̀sẹ̀ tó ń bọ̀ a máa bẹ̀rẹ̀ láti frame forty so mi mọ̀ ya ni ẹni tó níbèrè kan àbí ìbéèrè ya ni ní Facebook ni àbí níbí báyìí so ìgbà tí ó bá sí ìbéèrè mìíràn so pẹ̀lú ògọlọmba a mọ dúró ń bíbá yìí lálẹ́ adúpẹ́ púpọ̀ ní ọwọ́ ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa lónìí o so a mọ pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ó dàárọ̀.